sèrè lónìí ọbẹ̀ nílé ọbẹ̀ ni ẹjọ́ rẹ̀ là á lò. ibà ibà ibà kọjá ayé o ibà ṣẹ̀dá ọ̀run ibẹ̀ yín àgbàgbà ẹjọ́ ojú mi ṣe o àgbáwọlé ni ti ṣẹ́rí àlùwọ́lé ní tẹ̀gàn àkóso nínú tàná igbe rárá bàrákẹ́wọlẹ̀ igbe rárá igbe rárá tààrà kẹwàlẹ̀ ìgbé rárá. ìwọ òṣàgbà kan kú máa mẹ̀jẹ̀ mi o ẹ jẹ́ olùwọ ní kó máa mú torí takẹsẹ báyìí níṣẹ́ láwùjọ òwú tìjí mẹ́rin níṣẹ́ láwùjọ àwọn ẹranko ọjọ́ tí lẹ́gbọ̀n bá fẹ́ ní kọlẹ̀ bá ọjọ́ náà ní kọlẹ̀ pa ó jáde ọ̀run ó yẹ máa mẹ̀jẹ̀. ìdúró sí i ìbẹ̀rẹ̀ ò sí ó dàbí ẹni tó bọ́dọ̀ mi inú fúrúrú ẹ̀dọ̀ fúrúrú ẹ̀pọ̀ òkúkú bóró mọ́ aṣọ. ṣe yín pẹ̀lẹ́ wọn ní ká kí yín dáadáa ẹ ṣé o ẹ kú ìtọ́jú ìlú. kí bàbá wa tó lọ ó jẹ́ kó dá wa lójú wípé Adébóyè la gbúdọ̀ fi sórí àpèrè nígbà táwọn bá lọ tán tó bá ti pé ọmọ eighteen years ifá náà sì jẹ́rìí sí o nítorí nígbà tá a béèrè lọ́wọ́ ifá ó jẹ́ ká mọ̀ wípé Adébóyè ńlá ní láti fi sórí àpèrè ìdí nìyẹn tí ìlú fi gbé èmi àti olóyè dìde wípé ká wá sọ́dọ̀ yín tá a bá kúrò ń bí báyìí Adébóyè ní láti bá wa padà sáàrin ìlú. ẹ ṣeun ẹ kú ọ̀rọ̀ mu ẹ kú ọ̀rọ̀ ìlú ìlú náà gbé yín ẹ ní ṣílẹ̀ tẹ́ńbẹ̀ gbogbo tẹ́ ẹ bá ti ń ṣe a máa bára mu aráyé lára mu ni. ó tọ́ ni torí pé kábíyèsí àná kó tó gba Adébóyè lé mi lọ́wọ́ ló ti jẹ́ kó yé mi wípé Adébóyè òun ló máa jọba tóun bá gbèsè ẹ̀yin náà dẹ̀ tún gbẹ̀rí jẹ́sí ẹ̀nífà náà jẹ́rìí sí báyìí hmm. àmọ́ ẹ má bínú Adébóyè ò tí ì lè bá yín lọ torí gbogbo ohun tá a sọ yìí pátá kò sí kankan tádébóyè mọ́ mi ò tí ì sọ ìtàn débẹ̀ fún tó bá ti dojú ṣúṣú fùrọ̀hálà náà ni àsìkò tó ni ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ máa lọ èmi á wá ṣiṣẹ́ tó kù láàrin yẹn káládébóyè wà ní báyìí ni màá pè jókòó màá la gbogbo ẹ̀ ń bẹ lójú yín ṣùgbọ́n kò sí ilé ẹ ṣeun. ẹ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ má jòwó ẹ dákun nítorí ìlú òní wà kó má lọ bá ẹ ṣeun yá wa. ẹ ṣe o ẹ ṣe ẹ ṣe yàrá. ẹ jẹ́ pa yín lẹ́sẹ̀ ẹ ṣe ẹ lẹ́ ẹ bá kí gbogbo àwọn ìfúnpátá pé kó ọ̀rọ̀ yá wa. ṣùgbọ́n ẹ̀ láti ṣe yín fún mi ẹ ṣeun you. ṣeun ẹ ṣeun adébóyè adébóyè kábíyèsí o ah, kábíyèsí o ẹ ṣeun ẹ ṣeun mo jàre ó dá bójúbá yé ohun ò ní yẹ ẹ ṣeun ẹ ṣeun ó dá o ẹ kílé o ẹ kílé o kábíyèsí o. mọ́mí kí ló ṣẹlẹ̀. òṣìkà ẹ má ṣàyè yìí dáwọ́ ìlọ mo wí tèmi o mo tẹnu mọ́ o mo sọ bẹ́ẹ̀ fẹ́ o bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ bá fẹ́ o. Adébóyè wọn á ṣe kábíyèsí fún ẹ torí wípé ọmọ ọba nìyẹn ọba lọ́la nìyẹn torí tiẹ̀ náà ni àwọn olóyè ṣe wá síbí hmm. ọ̀rọ̀ tí mi ò sọ fún ẹ rí òun ló fẹ́ gbọ́ lẹ́nu mi lẹ́nu torí pé àsìkò ti tó láti sọ̀rọ̀ náà jáde. ahaba o báyìí tó ń ṣe báyìí náà ilé ti ṣù ṣòfẹ́ lọ́lé mọ́ ni. listen. Adéwálé hmm? I don't want you to go home this night I just want to spend night with you. Hmm. Bọ́láńlé bẹ̀rẹ̀ o <laughs> Bọ́láńlé ti bẹ̀rẹ̀ o you wanna spend night with me right? but gbogbo eré ta ṣe ń bẹ̀rẹ̀ ó yẹ kó ti tu ẹ̀ náà ó yẹ kó ti wà okay náà. I'm not okay I'm not ah. okay yeah. Ah, ẹ ṣe bí ìyàwó ẹ lóko. Um, angels, what is going on? Oh, can you wò by? Because I don't understand See, ojú going call everybody. What's going on baby? What's up? Can you ń ṣẹlẹ̀? Mi kò yé mi I don't understand because I méjèèjì lẹ ríra yín tẹ like her. I could dẹ̀ anybody bẹ́ẹ̀ pé anybody bẹ́ẹ̀ ń gbà tẹ bẹ̀rẹ̀ sí máa bára yín sọ̀rọ̀ tó fi dìgbà tí oníbẹ̀ ṣe ṣe tó fi dìgbà tí result ẹ̀ wá jáde mi wàá mọ reason tó jẹ́ pé stage tẹ̀ wà nísìlẹ̀ máa máa involve wa. kí ló ń try láti sọ bá a ṣe ṣe kí la ṣe kí ni nǹkan tó ṣẹlẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi náà. okay nǹkan tó ṣẹlẹ̀ ni pé your girlfriend is pregnant for you so mi mọ nǹkan tó ṣe tó ń gbọ̀n lóhùn tó ń gbọ̀n létè tó ń gbọ̀n ní gbogbo ẹ̀ this is very irritating now. kò yé mi o sọ ni kò máa ń sọ̀rọ̀ ní òde sọ̀rọ̀ kí lè ṣe é tó ń gbọ́. ó mú kí bọ́lá ló ti lóyún àná. yeah she is. baby o ti lóyún ó ti lóyún dé ni wáyé tó ṣe sọ fún mi. but good news lélẹ́yìn now. this is beautiful news wáyé tó ṣe pè mí fúnra rẹ kó sọ fún mi kí ló tó ń pe family meeting lé mi lórí. oh okay you still doubting me right? oh mọ̀ wípé mo nífẹ̀ẹ́ gan àbí. Of course I love you. I love you so much. Ìròyìn ayọ̀ lélẹ́yìn now. You see, Shori, um, ah oh my god this is called for celebration thank you thank you so much ṣòro mi tó ní yẹn wàá fi bi. ọmọ ló máa fi bí ọkùnrin láti láti dẹ̀ ló máa fi bí lágbára náà. ẹ mọ nǹkan tẹ bá ti jọ wà bóyá kẹ ẹ continue pẹ̀lú prayer eh, celebration tẹ dárúkọ yẹn gangan yẹn lè wá interested ẹ ẹ ọmọkà ìyẹn lè wá interested. ọ bọ́mọ̀ bọ́mọ̀ bọ́mọ̀. kábíyèsí ẹ̀rọ bá bá nígbó lóko. níwájú fáfún ọgbọ́ o ẹ̀yìn fún ọgbọ́ o olùmúlọ́tún olùkàràn ló sì ètò ọ̀run wọn fọlọ lò fọhùn má fi bí fọre bó bá ṣe rí ni kò là torí làhàn mi ni bàtà pé ló tu fẹ bá a bá fẹ́ mọ lójú àrínà àkàǹkà ni nìyọ́lá sálúbàtà ni ìyọ́lọ̀tẹ̀ tá a bá ní ìlànà jù wọ́n máa fi níjọba ni tó wá ti fa fún adínàṣẹ tí máa jẹun ajígbẹ́hùn nínú. kábíyèsí ẹ mọ láwọn àlá kan. ìfajànà awo. kábíyèsí o. ìfajànà. ìfajànà. ẹ wo mò ń lá àwọn àlá kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn àlá tí ò tó ń bàyàn lẹ́rù ni kò yé mi o àwo. kábíyèsí ifá tó wá ń fi yé wa pé ààrẹ máa ń kàn ó ti kú lákàtà yín. ààrẹ mọ hmm. ààrẹ mọ mi. Ah. bẹ́ẹ̀ ni kábíyèsí yìí nìkan kọ́ ifá tún wá ń tọ́ka sí ipò ní òjọba tẹ bá kò lérí àpèrè. Mm -hmm. Adéwálé nù. Ọ̀nà mi ò tí bá ń sọ̀rọ̀ o. Oh, come on, you know I am not good at guessing. Nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi. Kí ló ṣẹlẹ̀ gangan? Wẹ́, ṣọmọṣẹ́ tí mo sọ fún yẹn. Mm-hmm. O mọ̀ pé mi lọ́mú fún iṣẹ́ yẹn ṣá. Are you serious? Oh my goodness! <laughs> Mo sọ fún ẹ, listen, mo sọ fún ẹ wípé èèyàn kì í bá Adéwálé èèyàn kì í bá mi dòwò pọ̀ kó máa jèrè kó possible èmi adéwálé ọmọ bíbí ìlú ajéwọlé ajé ló kó mi ká ajé ló yí mi ká èèyàn lè bá mi ṣòwò kó má jèrè kó possible hmm. i told you. ò jẹ́ má fi iyọ̀ sí i eh. tó bá ti rántí ìlú yẹn ó dàbí pé inú ẹ máa ń dùn sódì ni ò jẹ́ fi iyọ̀ sí i. inú mi ò ṣe ní dùn ẹ eh, olókun là ń bọ nílùú wa. <laughs> wẹ́ ó ná máa bọ̀ tí mo so happy gan. i am happy for you too darling. Mm, thank you. best baby high five. Yes. Adébù, lílọ ló ń lọ yìí o. Ibi tí bá fi ọwọ́ ẹ̀ sí, ibẹ̀ ni kò ṣọ́ ohun tó bá bá lọ ni kò rán o. Ṣùgbọ́n nǹkan tí mo wí fún ẹ. Ẹ̀yin náà mọ̀ pé èmi náà ń ṣọmọ rédèrè mi jẹ́ ṣọmọ ní So ẹ jẹ́ ẹ má yẹ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ẹ wó tẹ fún mi yẹn ó kéré gan. Olórí ẹ fún mi lówó mi kẹ́ bá mi fi kún. Ah! Wọ́n náà mọ̀ bó ṣe ń lọ náà ẹ máa fún ẹ lówó máa ṣe transfer má wọrí má wọrí fọkàn ẹ balẹ̀. mọ́mí ẹ ṣe kí ẹ sí mi ni o. má wọrí ah, ah. mi mo sọ pé kò má wọrí. olórí ìbílẹ̀ wà mo ti lọ wò yín palace tẹ́lẹ̀ mi rí yín. ẹ bí ni mo wà mo fẹ́ sáré dábùrú ẹ lóhùn ní kí ló ṣẹlẹ̀. àìwò wàhálà ti wà o ẹ̀wùn palace mo ti ń bọ̀ báyìí sìn tí mo gbọ́ tí adífálà kan lọ ń dífá fún kábíyèsí tó ń sọ pé ọmọ ọkàn tó ti sọnù tipẹ́tipẹ́ pé òun ló máa jọba. Dékọ́lá ṣé nítorí ẹ̀ ló ṣe wá kẹ́mi sókè ló ṣe ń ṣe ah. wo mo fẹ́ kó fọkàn ẹ balẹ̀ kò sí nǹkan tó jọ sórí gbogbo èyí tí àwọn ajífálà àbí kí wọ́n sọ tó ń sọ yẹn tapọ́ ara wọn ni sórí gbà tí èmi màmá ẹ̀ tí mo ṣì wà láyé tí mo ṣì ń mí fọkàn ẹ balẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ah, ah, ṣèbéèmí ni ṣé adéwálé tó ti lọ láti bí ogún ọdún tó ti rìn lọ ṣé òun ló fẹ́ jọba wọ́n ló máa wọ́n ti jẹ́ à kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. ẹ fọkàn mi balẹ̀ nìyẹn báyìí. Ah. ọdún kèlè ó retí Adéwálé ti lọ látọgbọ́n ọdún. ẹ ṣe mọ́kàn mi balẹ̀ báyìí. fọkàn ẹ balẹ̀ kò sí wàhálà wọ́n ló máa eh. jọ kò tiẹ̀ ti jẹ́. Ah. ẹ wo ẹ wo ẹ wo ẹ tẹ jẹ ká tiẹ̀ ìgbà tẹ ti fọkàn mi balẹ̀ mo ti kúrò lórí ìyẹn ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí. fẹ́ máa wọ̀ gbòòrò lọ báyìí náà ẹ ṣe bẹ́ẹ̀ máa ṣe é nà wọ́n mi. ṣe gbogbo owó láàárọ̀ yìí owó tààrọ̀ ti bá tààrọ̀ lọ náà ẹ mọ àsọmọ bá a máa ṣayé gbòòrò náà. òkè ló lè wá nídìí báyìí. hundred péré náà ni. Ah, ah, kí ló jó ti pọ̀ ju. Ah, hundred thousand pọ̀ ju owó yẹn kò ń tó mi náà mo kàn máa ń manage yẹn ni mo mì. ó dáa o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ máa fẹ́ ní fifty tí bá ṣe tọ́ǹsì máa transfer. fifty báwo náà tí n bá gba hundred mi lè kúrò níbí báyìí. ok ok ok má wọrí wàrí àlàsí má wọrí má lọ. ẹ ṣúọ ẹ ṣúọ ẹ má jẹ kó pẹ o ẹ mọmí mọmí. orí ẹ wà nbẹ. máì mọmí. olórí ọ ọ. Ah, ah. kí ni. báwo lẹ̀yin máa ń ṣe báyìí ná ẹ̀gbọ́n mi dé ń sìn owó tó yẹ kẹ́ fún mi ẹ tún sọ pé máa ṣe transfer fẹ́ gbọ́ mi tẹ́sí pé ẹ̀gbọ́n mi náà ṣe lọ́dọ̀ ìjọ èmi lọ ẹ mọ̀ pé mi lo èmi ní princess mi lóbìnrin. Hmm. Ah. ṣebí wọn ni má wọrí má ṣe gbagba fún ah, ah, wọn ni. adéwálé ṣé bọ́láńdé sọ fún ẹ wípé òun ti lóyún. bẹ́ẹ̀ ni ó sọ fún mi ní oṣù méjì. o dẹ̀ mọ̀ pé wọ́n lò ní. ẹ ẹ̀mí mo ṣe síbẹ̀. ọlọ́run ṣeun nǹkan àkọ́kọ́ nìyẹn ìyẹn kọ́kọ́ mú inú mi dùn dáadáa inú mi tiẹ̀ kọ́kọ́ dùn mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nísìnyí ètò tó kàn òun ni bá ṣe máa mọ àwọn ẹbí ẹ táwọn ẹbí ẹ máa wá yọjú sí wa tá a máa ṣe mọ̀ mi mọ̀ ẹ́ tó máa mú ìyàwó ẹ sọ́dọ̀ àbí ìyàwó ẹ̀ ṣáà ní lóyún lọ́dẹ̀ mi kó tún bímọ sọ́dẹ̀ mi èèwọ̀ nìyẹn ń lè wà. <clears throat> ẹ ti rí kò tiẹ̀ dáa <clears throat> because uh, nílẹ̀ yorùbá irú nǹkan bẹ́ẹ̀ ìwà àdọ̀tí ni ìwà àbàjẹ́ ni yorùbá ò dẹ̀ fara gba ọ̀hún faramọ́ gbogbo irú bẹ́ẹ̀ yẹn even nílé wa gan àwa gan à ń ṣe irú bẹ́ẹ̀ yẹn kò dáa but mọ́mì ẹ máa ṣe help kan fún mi hmm. ṣe rí help yẹn mo láti lè fi protect ìyàwó mi náà ni kò tí èyí sìn ṣe rí mo fẹ́ kó wà lọ́dọ̀ yín títí tó máa fi bímọ. I understand kò ṣe pé bíbá ló máa gbé o kò gbé bí o kó kàn wá bíbá ẹ títí di nine months kó dẹ̀ bímọ tó bá dẹ̀ ti di seven days tá a máa ṣe kó mọ which is um, uh, seven days right yes yeah. tó máa tá a máa ṣe kó mọ yẹn a máa mú gbogbo àwọn ẹbí ara everybody wọn máa wá ó ti yẹn sìn so that a lè ṣe gbogbo ẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà kò ní jẹ́ pé ìnáwó yẹn máa dá sọ́tọ̀ọ̀tọ̀ a ṣe gbogbo ìnáwó yẹn lójú kan everything á dẹ̀ á lọ bó ṣe jẹ́ kó lọ nǹkan tí mo rò nìyẹn mà. ẹ gbà mí àbí mi gbọ́n tọmọkùnrin yìí wí ni tó bá bímọ tán látó máa máa mú eyín ẹ irú èdè wo nìyẹn èdè ìlú tí mo lò ń fọ yìí ṣé ò ń gbọ́ ẹ. mọ́mì ẹ má bínú mọ́ ọlọ́run bá a sọ bọ́lá níláyà àtàláfíà àwa gan tá à ń bá aṣọ rẹ̀ tá à ń bá rìn bó ṣe jókòó yìí tí n bá sọ fún yín pé àwọn ilé àwọn àwọn bó ṣe wá ńsìn tó náà ti ara sọ pé tí àwọn ọlọ́run sọ bọ́lá tí àwọn ti sọ bóyá ń gbà yà máa mọ ah, ilé ẹjọ́ ọ̀rẹ́ wo ń bára yín ṣe ọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn wo ń bára yín ṣe ẹ ẹ̀ mọ́lé ẹ̀ ẹ̀ ẹ̀ dẹ̀ ń pera yín ọ̀tá nira yín ẹ̀ kì í ṣọ̀rẹ́ wo ó fẹ́ gbọ́ kò sí bó ṣe lè fẹ́ ṣe o èmi fẹ́ mọ àwọn ẹbí ẹ̀ àbí bọ́láńlé sórí ibi tó bá yẹ ara ẹ̀ dé ṣé o gbọ́ ohun tó ń wí mo rò kórìtà challenge náà ti rí ẹ ẹ mà gbà mí kẹ èmi ò mà rí irú eléyìí rí kò mà yé mi báyìí mo dáràn ah, ah. mọ́mí àjọ mọ̀ ń pa ẹ̀ náà ni òun náà mọ̀ pa gbogbo plan tó ṣẹlẹ̀ yìí ẹ ti understand mọ́mí ṣẹ́rí mo fẹ́ fi ṣe surprise fún everybody ní family mi ni because mo fẹ́ kọ́ mọ̀. surprise fún ta ni kí lẹ̀ ń bò tó níyì mi ò rò pé mọ́ tó ń sọ ẹ ò mọ tó ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tèmi kọ́ ló ń sọ yẹn o lọ́ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ kó lọ sọ fún ọ pé o ti dáràn o ti fún yàn lóyún wọ́n dẹ̀ lọ fẹ́ mọ̀ wọ́n tèmi nìyẹn. mi eléyìí rí láyé mi èyí tí mo gbọ́ yìí náà ni torí bí ìrírí. ṣé òní yẹ òní bàbá ò lẹ́nì kankan ni abákúndé ayé adìẹ ni abọ́rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí mo ti gbọ́. mo mi ṣe mọ̀ pé nǹkan tá a bá bọ̀ ló máa ń ní ẹ fẹ́ bù. ó fẹ́ fi ṣe surprise. ó fẹ́ fi ṣe surprise ni. níwọ̀ tó lóun mẹ́bí òun ó jẹ́ jókòó ara tiẹ̀. ọmọ kan tó ń sọ lẹ́ẹ̀kan ẹ̀ ní má dàrú kan ó kàn fẹ́ sọ̀rọ̀ tẹ́ pé inú yìí máa fi. kán má lòun náà sọ̀rọ̀. calm down bí ẹ má bínú. ìwé ṣe bọ̀bọ̀ ní káàbù kí ló ń ẹ tí ó ti dé. wọ́n á bí rẹ̀ ṣe eh? eh, fẹ́. ọ̀gbọ́n gbẹ́dẹ́ ìrà bọ́láwọn bẹ̀rẹ̀ máàjì. ake afa. ee ibo. ẹ. awa yi. irú pátá wọn ló fẹ́ máa lò ń bíbá yẹn èmi kọ́ mo pè é ni ṣé mi kàn mọ̀ pé ẹ ni. má bínú. Ah. ọtí mélòó náà parí kí ló rí iwájú wa tó ń sọ pé wọ́n parí ọtí. Um, thank God you are here. Adéwálé sórí hmm? gbogbo pálapàla àbí rọbọrẹbí àbí ìrànù tó fojú mi rí lọ́dọ̀mọdá yín ẹ lánàá mi ò láìkẹ no to be frank and sincere mi ò láìkẹ rárá that's that's why tí mo ṣe pé IK pé kó wá sí ibà ká lè ba ẹsẹ tó ń jó tọrọ. rárá rárá rárá ṣé kò tó ṣe ní kí n pé àkè ni. of course torí ẹ ni ṣé kò tó torí ni ah, no ṣé kò tó torí àìkè ni bó ṣe jọmọ ibo yìí tìlú ẹ jìnnà ọmọlú ẹ ṣé àti ìbá lọ sílùú ẹ rí ni so kí ló dé kí ló ń ṣe ẹ no kí ló ń ṣe ẹ àdẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ times without number ṣàkúdáyà ni ẹ ṣàkúdáyà ni ẹ òun sọ pé òkín ṣàkúdáyà so kí ló ń ṣẹlẹ̀. Ah, eh, ṣe ọ̀rẹ́ má yẹ ká parọ́ fúnra wa bá ṣọ̀rẹ́ ká má lè wa sọ tọrọ lóòótọ́ wọn ní òtútọ́ rọ̀ okòrò létí no to be sincere to you. ṣé o gbọ́ ṣé o gbọ́. ọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ o. wo tọ́ bí ẹ̀rẹ̀ kó pa òwe kan bẹ̀ yẹn tá a máa fi kún un jà. kí ni ìtumọ̀ gbogbo rubbish tó ṣe. ẹ ṣó fẹ́ máa fi mí ṣó fẹ́ máa fi mí pòwe o fẹ́ máa fi mí pòwe kò kò fi mí sọ̀rọ̀ kó máa fi mí pòwe bí báyìí ìwọ ọmọ ibo lásán lásán kí ni ìtumọ̀ yẹn. ẹ èmi ọmọ ibo lásán lásán kò yé ẹni sórí ọṣẹ tèmi o ti pẹ́ lára ewé gan-an. o tún pòwe mi o de dèdè kó di ọṣẹ. mi ṣeré o ò lè kúre sẹ sórí nǹkan tó ń fojú mi rí sórí nǹkan tó ń fojú mi rí kò nítumọ̀ náà rubbish ló ń ṣe yìí náà nígbà tẹ́mi àtẹ́jọ lọ sọ́dọ̀ àná mi tàdé jọ sọ̀rọ̀ ṣé èmi tí mo ṣe kan mo mọ̀ kan tí mo ṣe ni ẹ family wa sí ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ lélẹ̀ máa ṣàlàyé fún ẹ because mo ti ṣàlàyé fún ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé òun ò gbọ́n kankan lánàá yẹn bọ̀ máa ṣàlàyé fún ó dà ní pé wọ́n ní làkà èdè ṣóǹgbà èké that woman i dey explain to that woman say see my family dey wicked gan ọ burú gan nínú family mi mo dẹ̀ máa ń sọ fún wọn ẹ jẹ́ kó mo dé kó. o ti understand nǹkan tí mo sọ sí sí mi ò fẹ́ tí ì ṣe introduction nísìn mo fẹ́ kó mo yẹn bímọ tán ṣóyún family wa ọ buru gan tó bá lọ gbọ́ pé olóyún fún mi ó lè lọ pọ́ ọmọ inú ẹ̀jẹ̀ àbí kó pọ̀ òun gangan kó pa pàyà àti ọmọ ṣé ó dákí lọ ló kó èèyàn lọ́rùn nǹkan tí mo ń tà láti hide nìyẹn náà. ṣé ti délẹ̀ kò sí tó bàjẹ́ ń bẹ eh. ṣùkọ́ jẹ́ ń bẹ ọ̀rẹ́ ẹ eh, ṣorí mo ní àlejà nílé bàbá mi ò débi báyìí so ti yẹn sìn ṣorí tíyàn bá torí pé ẹ̀gbọ́n kan àbí girama kan àbí mọ̀lẹ́bí kan ò dáa níbi kan tí a bá wo bẹ́ẹ̀ dé abúlé wà látàlá ẹ̀ ò ní wọn ò ní mọ̀ ẹ́ ní abúlé tó ti jáde at the same time mo fẹ́ kó mọ̀ pé ewé kan báyìí kò lè jábọ́ lára igi kọ́ lọ́ máa mọ̀ sí ẹnì kò lè pẹ́ ọlọ́wà ń gbọ́gba bẹ́ẹ̀ sórí gbogbo tó ń ṣe is abomination lọ́dọ̀ tiwa o take it or leave it is abomination ni ọlápọ̀ ọmọ ẹ̀ nífẹ̀ẹ́ ni ó nífẹ̀ẹ́ lọ́ọ́ ṣe kó dúró tiẹ̀ débi pé ọtún ṣe tún ṣe wọléwọ̀de ọtún wa lóyún fún ẹ kò mọ̀ ẹ́ kò sẹ́ni tó mọ̀ ẹ́ ju èmi àti àwọn àrò mẹ́ta ni wọ́tà gbọ́dọ̀ dọ́bẹ̀ nu. ẹ̀yin ọ̀rẹ́ mi ṣe rí lóòótọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ohun tó wà ń bẹ̀ mí nípa mo kàn ń tẹ̀ láti ṣàgídí tẹ́lẹ̀ oh. but um, ẹ má ọ̀rẹ́ màá ṣàtúnṣe rẹ̀ ṣùgbọ́n. is it a promise. Ah, mo ti gbọ́ ó yàtọ̀ mo ti gbà. ṣo fẹ́ máa sọ yorùbá jù mí lọ ni. Ah, wàá ṣàtúnṣe. kí ló ń ṣe bọ́ọ̀yì ọmọ Ìgbò yìí náà. wàá ṣàtúnṣe. ó ní mo ti gbọ́ mo ṣáà ti calm down fún yín. ọ̀dẹ̀ tí wọ́n sọ fún mi pé ṣo ti gbọ́ àbí ṣo ti gbà. kí ni problem ẹ̀. kábíyèsí o kábíyèsí mo ti wò yín nínú yàrá mo rí yín bẹ́ẹ̀ tí mo ti ṣe oúnjẹ mo dẹ̀ ti díṣì oúnjẹ mo ti gbé sórí tébù ó ní mo ṣe wá kí wá pè yín kẹ́ wá jẹun. kí wàá jẹun. bẹ́ẹ̀ ni kábíyèsí. ọ̀dà eh, mo ń bọ̀ má nìṣó. kí má nìṣó. Ah. kábíyèsí. Okay kábíyèsí kí ló dé ìrònú yìí ti pọ̀jù kábíyèsí ah, ẹ wò láti bíjọ́ mẹ́ta mi ò rojú yín lẹ ìrònú ìrònú kí ló dé ah, ẹ wò kábíyèsí ìrònú yìí ti pọ̀jù a kò tẹ́mi lọ́rùn bẹ́ẹ̀ ṣe ń ronú rárá rárá ah, ẹ wò. olórí kábíyèsí. ṣé kò tó torí ni ọ̀nà mi ní kú ó sàn ju ọmọ ẹni nù lọ láti bí ọdún méjìdínlógún ni mo ti fojú kọ mọ́ mi ó wá sọ pé kí n má ronú. tọmọ bá sọnù ọmọ ọmọ tún kùn kábíyèsí èmi náà bímọ fún yín mo bí ọkùnrin mo jẹ̀bú obìnrin ṣé adékọ́lá tèmi ṣé kò ń ṣọmọ ní kábíyèsí ṣé nítorí adéwálé lẹ́yìn fẹ́ fi ìrònú para yín ẹ wo kábíyèsí ẹ dòdòdò lọ ẹ má sọ mí tó pọ̀ sọ gbogbo gbogbo eléyìí tẹ́ ń ṣe kò tẹ́ mi lọ́rùn o kò tẹ́ mi lọ́rùn. sọ̀rọ̀ ni tó ń bọ́ lẹ́nu ẹ̀ yìí sọ̀rọ̀ ló ń jáde lẹ́nu ẹ̀ yìí ṣé mo sọ fún ẹ pé o ò bímọ fún mi ni tó bá jọ ọmọ títí ẹ nírú nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí i báwo ló ṣe fẹ́ ipò wo ló máa wà lọ́jọ́ tẹ́ni yìí. mo béèrè ní o. àtiwáyé ló mọ ibi tó ń rìn lọ tó fi gbàgbérù kẹ̀rẹ̀ síbẹ̀ ah, ẹ wo kábíyèsí tèmi lọ́rùn ẹ wá lọ jẹun. ọ̀dà ah. mo ti gbọ́ mo ń bọ̀ bẹ́ẹ̀. ẹ máa wá bá mi ẹ wá o. obìnrin obìnrin ah, má ṣe o ìbàjẹ́ ọmọ títí ẹ̀ ló wà ní ipò tí adéwálé wà ṣáà lè jẹun bébí pé mi máa jẹun ìgbà tí ò ti ń ṣọmọ títí ẹ̀ kò sí ìtòkọ kí wàá lọ jẹun. èmi sì mo ti ní kó lọ ń báyìí tó wá. láti one hour báyìí adúró sì bá àrí báyìí ẹ́ àǹtí mi ẹ lè expect kí n máa stress ara mi up and down now ẹ ṣe é rí i pé mò ń jáde ṣé kí wọ́n máa stress ara mi up èyí pé òyìnbó bíbá yóò dá àwọn olókàdá máa wá so ẹ má disturb mi. wọ́n ní ibi ọmọ àgbẹ̀ mi ah, àbí máa gbọ́n mi lẹ́nu tó bá débi tó ń lọ kó ló máa gbọ́n wọn lẹ́nu bẹ́ẹ̀. ẹ wọ má disturb mi àṣé mo ṣe ń jáde. Eh, ah. àwọn ọmọ orírìn làwọn ilé ìyàwó lóṣù làwọn ilé bàbá ọmọ olóṣù jẹ́ pé owó ló máa jẹ nìyẹn kò ní jàgbádùn ó ló máa jẹ bàbá àwọn ilé ìkẹ mélòó lára wọn ó pọ̀. kí ló fẹ́ ná wa afa afa ma. orí ìyẹn mi wèrè ní ẹ̀yìn ṣògo ni. wá mo bẹ́ ṣe. wọn ò bí eré wọn ò ṣe kí wọn ò bí ẹ dá. prince ẹ fẹ́ náà èmi ló fẹ́ náà. kí ló ṣe lé kí ló ṣe gbìyànjú. kí ló ń kọ́ owó tó kọ́ sí. jẹ́ kí n gọ́ ọ̀kí ẹ̀ irú ẹ̀ mọ ilé yìí ọmọ olóṣù lásán lásán o wo àwọn tó máa lérò tí ṣe tán wọn mú gbó lọ́wọ́. calm down calm down jàre kí ló ṣe náà kí ló ṣe tó wá máa gbá ẹ létí o ìwọ náà kọ́ ló fa gbogbo dẹ́dẹ́ ẹ̀dẹ́ tó fi yí mi lára yìí ni ó yá alele orí ẹ̀ yìí ni kí ni gbogbo òṣì yìí náà ah ọ̀bọ̀ ó fọ́kọ̀ po ọlọ́run. kí ló lẹ́ni nígbó. gbogbo rádaràda tó ń ṣe káàkiri gbogbo ẹ̀ ló fi ń tó mi létí ní ìwọ ọmọọba ẹ o fẹ́ bà mí lórúkọ jẹ́ o fẹ́ bà mí lórúkọ jẹ́ àbí ọmọọba ló ń lọ ọmọọba ló ń lọ yẹn ìwọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ wá múgò ẹ fọ́gò bẹ́ẹ̀ ṣe ń gbégi kiri àtàwọn rádaràda tẹjọ́ ń mú ògógóró yín kiri kó tó wá bà tèmi jẹ́ èmi fúnra mi á ti bà tiẹ̀ jẹ́ wọ rádaràda yìí àbúrò ẹ̀kọ́ ló wà lórí ìkúnlẹ̀ yìí ńjọ́ wo ni wọ́n gbọ́ pé wọ́n mú ẹjọ́ ẹ̀ wá sáàfin kò fi ijọ́ kan bà mí nú jẹ́ rí ìròyìn ayọ̀ ni máa ń gbọ́ nípa ẹ̀ ní gbogbo ìgbà tí inú mi dẹ̀ máa ń dùn tábà ń bẹ winish àwọn ló wà lórí ìkúnlẹ̀ yìí àwọn oníjà sọ̀rọ̀ àwọn oníjà wí wọ́n á ti ta mọ́ wa pẹ́tẹ́tẹ́tẹ́ ìyá ọlọ́mọ wẹ́wẹ́ ẹ wo mo bí àbí wò ó tó fẹ́ gbé òótọ́ ọ̀rọ̀ ó lòdì tó wà lórí ìkúnlẹ̀ yìí máa ba ayé ẹ̀ jẹ́ àgbàlẹ̀ mi ń dà yìí ó pẹ́ ó yá máa rí bí àgbà rè túbọ̀ múra sí i kó o bá yé ara jẹ́ jẹ́ wá ṣe ìkìlọ̀ kékeré kan fún ẹ lẹ́yìn eléyìí tí mo pè ẹ́ yìí tán bá tún mú ẹjọ́ ẹ wá síwájú mi fúnra ra mi báyìí mi máa fẹ́lẹ́ ọlọ́pàá lọ́wọ́ tí dẹ̀ máa sẹ́ ẹ́ débèbè ẹ̀wọ̀n ìṣojú yẹ ẹ ni mo ṣe ń sọ. ẹ má bẹ̀rù kábíyèsí. ta ló ń bẹ̀ ń dorí fún ta ló ń bẹ̀ ń dorí fún màá fọ́pamọ́ ẹ lórí àròbí bóyá fẹ́ gba dísù ẹ dáadáa ẹ fẹ́ wẹ́ bọ́ síwájú. ìyá bèjì pẹ̀lẹ́ ṣàrọra. Mm. ẹ ẹ ok ẹ kú ìjókòó ah. ẹ má bínú pé mo dá yín dúró oúnjẹ tí mò ń sè yẹn ibẹ̀ lọ́kàn mi wà ẹ mọ̀ pé bòbò mi ń bọ̀ wá kí mi lẹ́yìn and tó bá ti fẹ́ wá kí mi báyìí èyí ah, náà mọ̀ náà. bẹ́ẹ̀ ni ẹ rí mo jẹ́ ìṣe. ọlọ́bẹ̀ ló lọ kọ́ ọ̀rẹ́ mi ṣọkọ yọ̀ọ̀kọ̀. Ah, olóṣèlú smile báyìí ó gara ọ̀hún tó ń pọkọ ẹ ń bẹ ọ náà ló ṣe ń smile lọbẹ ló lọkọ ẹ wo ẹ ń ṣàlẹmọ. Ah, ah. nísìrù ah, ṣé wàá ṣe ká sọ pé òun wà jealous ni àbí kí ni. wọ́n yòówù ni. because i don't understand ó mọ̀ náà ó mọ̀ pé bí mi ṣe rí nìyẹn n fi búbu mi ṣeré o. I don't think it's a good thing bó ṣe lóyún yìí tí àwọn fámílì ọkọ ẹ̀ àmọ́ kọ̀ọ̀kan nù wọn. ṣùgbọ́n ibi tó ti wá àmọ́ kọ̀ọ̀kan pa ẹ̀ àmọ́ ẹni tó bí i bóyá ẹyẹ gan ló ṣú àmọ́ bóyá inú igbó kan ló ti wá àmọ́ àmọ́ ẹ̀gbọ́n àmọ́ àbúrò aside àwọn ọ̀rẹ́ méjì tí àkànmá ń rí pẹ̀lú ẹ̀ and i'm surprised you're actually comfortable. ah ọ̀pẹ̀yẹmí ẹni wẹ̀ẹ́. Anytime tá à ń gbéyàwó bọ̀ cooking gown how many times tí màá sọ fún mi ọkọ mi ti sọ fún mi pé òun kò fẹ́ fi ṣe surprise pé lọ́jọ́ tí n bá ti bímọ báyìí àtèmi àti bébì lòun máa kó lọ sílùú àwọn. mo mọ nǹkan tí mo fẹ́ sọ o kì í ṣe pé mi mọ nǹkan tí mo fẹ́ sọ but then mo n try as much as possible láti má fẹ́ hurt feelings ẹ̀ òun mo ṣe ló ṣe dàbí pé mò ń pẹ́ rọ̀ sọ i mean ṣé irú nǹkan bẹ́ẹ̀ lọ fi ń ṣe surprise fún yàn ni báwo lèèyàn ṣe máa sọ fún yín pé kò bímọ náà kò ń kó wa lọ fi ẹ ṣe surprise as in knowing his parents knowing where he lives knowing his family is that is that the sub kind of surprise táwọn èèyàn ń ṣe ni. irú surprise ah, ah, kò rí kò wọ́pọ̀ kéjọ́ tó bá bímọ o kó kàn wò ó o òun ra mọ́tò kan fún ẹ kó fi ṣe surprise àbí kó mú lé kó mú ẹ lọ sílé kan pókè o òun ṣe ẹ̀kọ́ lé fún ẹ láti fi ṣe surprise báyìí lóye jẹ́ pé ṣé olùkọ́ bẹ́ẹ̀ náà fi ṣe surprise ni it's actually awkward. Hmm. ẹ ṣe ọkọ mi ti sọ fún mi ó lẹ́ni tá à ń gbéyàwó bọ̀ wá gbà ní kó ń garun ẹ ṣe. mi ìmọ̀ pé wọ́n gan tẹ̀ tí ń bá sọ mi ìmọ̀ pé mo máa ba gan bì báyìí pátí ta láfẹ́ lọ yẹn òun ló wà lọ́kàn mi pé ká wá ká múra kalẹ̀ jáde àfi bí mo yẹn bá ń bì báyìí bí mo ṣe ń ba sọ bó ṣe ń gba tọ̀tún wọlé ó dà pé òsì ń bì ló ń gbà jáde kò yé mi o mọ́tò mo mọ̀ fi ń ṣe surprise fún wọn bọ́ọ̀dà pé tí wọn yóò fẹ́ yà tó lè bẹ̀rẹ̀ lórí wọn náà bébì náà fẹ́ẹ́ ṣe surprise. ọ ní tiẹ̀ ìwọ tèmi tó mi gbé àmì ìfẹ́ máa fẹnu sí jù kó má dàbí pé nǹkan mi wà ń bẹ. mi i'm not just comfortable with this o mi mọ bó tiẹ̀ ṣe máa gbé rẹ̀ lẹ̀ gan-an tó máa wò kó fẹ́ lóyún fún èèyàn tó mọ anything. tó o mọ ọ̀nà ẹ̀ o mọ ilé o mọ kankan. ẹ jọ èmi ń bọ̀ náà mo fẹ́ lọ oúnjẹ tí mo ń sè. bẹ́ẹ̀ ẹ̀rí oúnjẹ yìí náà ni. a ní ọ̀rọ̀ wúrọ̀ wú ọ̀rọ̀ wúrọ̀ wú. ọ̀tọ̀ọ̀tọ̀ lájẹ̀ mọ́mọ́ mú ọwọ́ méjèèjì láfi gbégi eléradù sínú igbó ó wá ti fa wú pégun ò gbọ́dọ̀ ná babaláwo yájú bá na babaláwo kí lewé ṣe lewé ya ọ̀pẹ̀rẹ̀rẹ̀ ẹ̀yin ìlú ètùtù Mm, nǹkan abẹ̀mí ni. nǹkan abẹ̀mí mm. awo sájà tàbí ẹran àbákọ ẹrinlá. ìtì fa ń sọ tí mo rí lójú ọpọ́n ẹran àjìyọ ni o Ifá ló sọ o. ẹran àjìyọ ẹ akọ àbábo. èyíkéyìí. ọ̀dà olóyè iṣẹ́ ti yá. bẹ́ẹ̀ ni ṣé ti yá. ṣé báyà kò kí kò ṣe é dúró. bá a ṣe wà yìí ní ìsìn á dìde ilé abọ́ rẹ̀ yá. wálé kí ni tó máa ń sọ lórí fóònù tó nẹ́tíwọ̀kì kò jẹ́ kí n gbọ́ ẹ rárá kí ló ló ṣẹlẹ̀. ẹ̀gẹ̀ ayé mi ti bàjẹ́. tí ò ní bàjẹ́. ẹ̀gẹ̀ dókítà sọ fún mi nísìnyí pé bí Bọ́láńlé kò lè dánmọ́ bí ó ní pé kí n tẹsẹ̀ lé bọ̀. ẹsẹ̀ lé. like i don't even understand what he's trying to tell me on the phone. come on come on come on calm down calm down calm down calm down calm down. sori kò sí gbogbo nǹkan tó bá ní tó ṣẹlẹ̀ tó ní solution má yẹ kí n má lọ bọ̀kàn jẹ́ so ti understand ṣùgbọ́n èmi lọ́dọ̀ bàbá kan hmm? tó bá ní mind kájọ lọ síbẹ̀ o ṣọ́ pé ohun tó ń bẹ lókè lágbára Olódùmarè ó ta ṣọ́gbẹ́ ah. àbí wẹ́rẹ́ lágbára Olódùmarè lọ́lá wọn ò nílẹ̀. ọmọ hmm? ọmọ everything tó ń lọ lórí ọmọ yẹn. kọmọ kọmọ kọmọ your problem is my problem. I want to lose that baby. no not at all not at all not at all ìwọ tó ṣe náà wá ṣe bàbá ọmọ come on come come down come down let's go let's go let's go. gba ọlọ ma lọ. arọ lágbára Ọlọ́run ọgbọn please calm down ah, má bọ kan jẹ come on. ẹyin ah. ọ̀rẹ́ hmm, mi wẹ́ẹ̀ mo ti mọ̀ pé ó máa padà wá. padà wá o. idiot ni o. kí lè má sọ fún. kí lè fẹ́ sọ fún. ṣé mi wà lára àwọn tó ń kó káàkiri. Hmm. ẹ̀dẹ̀ fún trial lónà. trial ṣé irú ẹ̀ lọ sọ ní irú ẹ̀ kọ o. aha ọ̀rẹ́ mi ò kú. my friend my friend na you wan go check for wetin happen. ah you no know. i tell you say market don land you know this thing wey you dey laugh. Mm-hmm. just come for evening time make you come pack car you know all those ones you go enjoy am the one where if that brother see you the brother go fall you wan phone plenty for that bra you go like am wella. ẹ tẹ dúró náà ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ dúró náà o Chidinma àbí kí ló ń porúkọ ẹ ṣé o mọ̀ wípé ìsédè wà nílùú yìí ni ẹ jọ nítorí Ọlọ́run ibo lẹ ti gbọ́mọ ibo wa. ìsédè wetin be ìsédè abeg. lọ́pọ̀ pé olóyè tó fẹ́ tà fún wa kó ọjà wa kó kó aṣọ wa kó kó gbogbo kan tó kó wa àti bèsíkọ́mù ẹ̀ kó wá sílé wa máa gbogbo ẹ̀ tó bá ti di aago mẹ́sàn-án aago mẹ́wàá ara kọkọ mọ nìyẹn. i no fit bring am o no be you be only customer wey i get make you come you go in they go pack am finish if you no come fast o. ẹ máa gbà mí why you come dey laugh. my friend tell her now talk na why you dey laugh me talk. ẹ jẹ́ kó mọ̀ ọ́ ẹ sọ fún un. ìséde wọ́n fẹ́ séde ní èní ní èní ní òwú wọ́n fẹ́ séde. oh wọ́n fẹ́ séde. ẹ ẹ ah, eh, that one no say make i no sell my market come you go buy am. No first grade. sori jẹ́ kí n sọ fún ẹ tó bá ti di aago mẹ́sàn-án kó wá pàtẹ tó bá máa fi di twelve wà á tàtàn ṣó ti gbọ́ ọlọ́run àṣọ ẹ̀. àmì láì ṣe travel out ó kì í ṣèmi ni wàá kó bá. make you come o dem go buy am finish wetin dey do all this one i wan sell something for there dem no wan call if you like no call may i go sell because no be your king go give me food may i no like all this kind thing may i go sell. ẹja ńlá ní í ṣe bá lé omi kọ̀ǹkọ̀ ní ṣe bá lé odò. ta ló kọ arábìnrin. Ah, eh, èmi lọkọ ẹ sá. irú èèyàn wo ni wọ ọmọkùnrin yìí jẹ́. mọ́mí ah, normal person náà ni mí normal èèyàn ni mí. èèyàn ńlá kan ni ọ́ ọ̀rẹ́ mi ò dẹ̀ sọ̀rọ̀. bóyá ó lẹ́gbẹ́ bóyá ó lẹ́gbẹ́. Oh, mi ò sínú ẹgbẹ́ kankan ẹgbẹ́ báwo. well ó possible kó jẹ́ cultist ó dẹ̀ lè jẹ́ leader àwọn cultist. Uh, ah, no ah, ah, mi ò kí n ṣe cultist. ó lọ jẹ́ èèyàn ṣé irú èèyàn tó bá jẹ́. àdúrú èèyàn wo ló jẹ́ wọ́n parọ́ fún mi. nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, um, dádì mi kábíyèsí ni o. Eh? ọmọọba ni. bẹ́ẹ̀ni yé yé yé ìyẹn ni pé ọ̀rẹ́ ọba lọ́la ni mí láti ọdún yìí tí mi dẹ mọ̀. ọmọọba ni ẹ ò dẹ sọ fún mi rí ò sọ létí mi rí pé ọmọọba ni ẹ mo dárùn. there must be a reason yeah o gbọ́dọ̀ ní ulterior motive kan tó fi ń hide because mi ì rí nǹkan tó wà nínú nǹkan bẹ́ẹ̀ tẹ́ màmá hide so why would you be hiding such a thing kí ni reason kí ni motive ẹ gangan there must be an ulterior motive because tó bá lè fi irú nǹkan bẹ́ẹ̀ pamọ́ that means there are so many other things tó fi ń pamọ́ that means pé òun ọ̀rẹ́ mi gangan ò mọ̀ wá ẹ kò mọ̀ ẹ́ àtọ̀ ọlọ́run ló mọ àdúrò nǹkan tó ti hide gan tá a ti mọ̀ because báwo lèèyàn ṣe máa fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó máa fi hide láti jọjọ́ yìí. Ah, kò rí bẹ́ẹ̀ àbí nbà mi ṣe rí ẹkùn bínú sí mi nì kò ń ṣẹ́jú èmi náà ìgbà tí mo wà pẹ̀lú àwọn parents mi inú ìtàn tí mo gbọ́ wọ́n ní pé bí ìyá mi ṣe bí mi ni wọ́n fa ayé sílẹ̀ ló ṣaláìsí wọ́n dẹ̀ ń tọ́ mi mo wà lọ́dọ̀ bàbá mi títí di ọdún mẹ́wàá kó tó tó ọdún mẹ́wàá yẹn ló ti ń sọ fún bàbá mi pé wọ́n máa jẹ ọba ìgbà tí bàbá mi jẹ ọba wọ́n ní kò ní da kí ọba wà kó má lò lórí bàbá mi dẹ̀ wá ìyàwó kékeré kan wọ́n fẹ́ ìyàwó kékeré tí wọ́n fẹ́ yẹn ni ó ń treat mi kò tọ́jú mi bó ṣe jẹ́ kó tọ́jú mi gẹ́gẹ́ bí ìyá ni àbúrò ìyá mi ó wá mú mi kúrò ńbẹ̀ ó mú mi wá sí Èkó láti bíi ọdún mélòó kan sẹ́yìn bàdẹ̀ ṣe dé kó gbára báyìí kó pẹ́ nìyẹn náà travel ló lọ sílùú òyìnbó àtìgbà yẹn ni mo ti ń dá àdágbé fún ara mi àdáfàmù léèyàn kankan àfọlọ́hún mo dẹ̀ fi pé àtìgbà tí mo ti kú láàfin yẹn kò sí anything tó connect mi máa fi mọ́ òun ni mo ṣe fi pé mi ò kí ń claim pọ̀ ah, mọ́ bá ní mi ó fara pamọ́ àmọ́ bàbá ẹ gbà mí kí lọ́nà àbáyọ kí la fẹ́ ṣe. ohun tá a ṣe kú o kòkò gìrìwò kan wà lágbàlá wọn omi kan wà nù kòkò gìrìwò tó bá ti bu omi inú kòkò gìrìwò tó bá ti bù fún báyìí wẹ́rẹ́ ni ó bí o gbogbo ẹ tó bá ti lóyún fún wọn báyìí inú ààfin wọn ah. ó di dandan kí wọ́n bomi fún omi ọ̀nà ó bù fún o omi omi ní ó bù fún o tó bá ti bomi fún wẹ́rẹ́ ni ó bí. láàfin wọn. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká lọ sí ṣá máa lọ àfihàn wọn báyìí àbó òun ló máa bí báwo la. kó lọ bomi ọ̀hún wá òní ò lọ bù wá. wọn ló máa lọ lórí lọkọ ọ̀rẹ́ ọ̀rẹ́. ojú kan pa ojú kan èrè jọ ikọ́ kò gbọ́dọ̀ ṣọmọ mi ikọ́ kò gbọ́dọ̀ ṣọmọ mi dáadáa kíákíá kíákíá ah. kó lọ bómi ọ̀hún wá. ó yá ó yá ṣékètèlé lọ ni. ó yá ó yá ó ga o. ó yá ó yá ó yá ó yá eye bó o já mọ̀nà bó ṣe máa débẹ̀ ó bọ́ bó ṣe máa lọ make it snap easy àti bomi wọn lọ kó tó giri wò láàfin omi. ìbùkọ̀tà ewu inú ìnira lọ̀rẹ́ mi wà omi omi omi lásán bàbá ìwò ẹ jẹ́ ká wó mi mí ká fún ṣe bómi rèé lọ́dọ̀ yín ilé bá wa bù fún un ilé yìí. ó <laughs> ah, ń kéwé ọmọdé ń ṣe ọ sọ ọ̀rọ̀ omi tó wà lọ́dọ̀ tèmi kò bá tiẹ̀ mú omi ọ̀dọ̀ wọn gẹ́gẹ́ ìṣẹ̀ṣe wọn nu ń tán ṣe nu láti lẹ̀. fún mi ṣé lẹ́sìn ló dé ń lọ báyìí wo kọ́ tí wọ́n wọ̀ dé ló ń lọ lẹ́sìn. àmọ́ mi bọ̀ kó sí nǹkan tó bá nu aṣọ yìí. kò lè sí nǹkan kan tó ṣe é káti ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan ṣe mọ̀ pé ṣèdè wà lálẹ́ lẹ́sìn lè sọ pé ẹ̀ ń lọ o kò ṣe é má lọ ni o. ẹ jọ̀ọ́ torí ọlọ ẹ má pẹ́ o ẹ má pẹ́ tẹ máa fi dé o six o'clock ẹ ti wọnú lé má kó bá mi fún mi lórí nínú àtọ́lẹ̀ tẹ bá ríra yín ẹjọ́ ni o ẹ má pẹ́ o ẹ torí Ọlọ́run o ẹ má pẹ́ o. dúró bẹ̀ ìbọn lọ síbọ̀ ìbọn lọ síbọ̀ ìbọn lọ síbọ̀ ọwọ́ bà ẹgbẹ́ apajẹ ni ẹgbẹ́ ẹ má jọ kọlẹ̀ ẹgbẹ́ ni wọ̀ ah. ọwọ́ bọ̀ ọ̀sìnrìn lónìí ọbẹ̀ ni ọbẹ̀ ni ẹjọ́ rẹ̀ là á lò. dàpọ̀ ìgbà wo ni bàbá ọ̀tún tó bó di wọ́n kò bọ́ tá a sì mọ̀ bọ́ yìí. bàbá o ẹ dàpọ̀ olóye ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ̀jẹ̀ bá kọ̀ akọni baba. akọni ẹ ẹ wo ibi ó wà dídí baba a ṣe wàhálà ká torí ṣe kún báyìí ló kó sí àgbà ẹ̀yin ò nílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ibo ló wá wà. ó wà lọ́dọ̀ bàbá bọ̀ rẹ̀ àbí ká mú wá bí mi. Ah, irọ́ o ó yá ẹja àjọ máa lọ ní ìsìn. Ah, bíṣọ̀ bá pẹ́ ni. ayé ah, mi o ẹlẹ́dọ̀ yé mi báyìí ojúkọ ẹ̀pọ̀ ojúkọ èrè má má jẹ́ fojú sunkún ọmọ. Bọ́láńlé. Bàbá dà. Bọ́láńlé. Ẹ̀dùnà, inú àròyé náà lẹ̀ sí wa. Tí o bá sì gbé kúrè tí mo gbé sí lọ́rùn, tó bẹ́ẹ̀ e tó wákàtí mẹ́rìnlélógún sí i, àka ìfàìmọ̀ kẹlẹ́rú mà sùn gé o. Ọjọ́ kan. Ọjọ́ kan ni o. Yé mo dáràn. Ẹ gbà mí mo dáràn. Bàbá ẹ ṣe o. Ẹ̀dùnà ta ló máa lu ọkọ ẹ̀. àmọ́ ẹ mọ́. màámi mo rántí. Ah, come on you know i am not good at kissing nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi kí ló ṣẹlẹ̀ fún wa. wẹ́ ṣọmọṣẹ́ tí mo sọ fún yìí mm-hmm. o mọ̀ pé mi lọ́mú fún iṣẹ́ yẹn ṣá. are you serious? oh my goodness <laughs> mo sọ fún ẹ listen mo sọ fún ẹ wípé èèyàn kì í bá a dé wálé èèyàn kì í bá mi dòwò pọ̀ kó má jèrè kó possible èmi adéwálé ọmọ bíbí ìlú ajéwọlé ajé ló kó mi ká ajé ló yí mi ká èèyàn lè bá mi ṣòwò kó má jèrè kó possible hmm. i told you. kò jẹ́ má fi iyọ̀ sí i eh. tó bá ti rántí ìlú yẹn ó dàbí pé inú ẹ máa ń dùn sódì kò jẹ́ má fi iyọ̀ sí inú mi ò ṣe ní dùn ẹ eh, olókun là bọ nílùú wa. wẹ́ẹ́ ó ní ó máa tí mo so happy gan. i am happy for you too darling. Mm, high five. <laughs> Ah, ìlú ajéwọlé mo mọ ìlú ajéwọlé mo gbóná bí àpá àrà ń bẹ ṣùgbọ́n ó rẹ̀ ní pé ẹ tètè lọ lè wọ́pọ̀ ká lè gbé sọ́kọ̀ wọn ò bá yín dèlú ajéwọlé ah, mo mọ ìlú ajéwọlé. bàbá agbọ́kọ̀ wa hmm. ẹ ní sunkún lórí ọmọ. Ah, kò sí wàhálà ó ti yà tó bá ti yà ìgbẹ́ mọ̀. ibà ibà ibà kọjá yé o ibà ṣẹ̀dá ọ̀run ibẹ̀ yín àgbààgbà ẹjọ́ ojú mi ṣe o àgbáwọlé ni tíṣẹ́ yìí àlùwọ́lé ní tẹ̀kọ̀ àkóso nínú tàdán igbe rárá làrákẹ́wọlẹ̀ igbe rárá igbe rárá làrákẹ́wọlẹ̀ igbe rárá. ìwé òṣàgbà kan kú má méje mi o ẹ̀jẹ̀ olùwọ̀ ni kó máa mú torí takẹ́sẹ́ báyìí níṣẹ́ láwùjọ òwú ìjímẹ̀ níṣẹ́ láwùjọ àwọn ẹranko ọjọ́ tí làkìrí bá fẹ́ ni kọlẹ̀ bá ọjọ́ náà ni kọlẹ̀ pa ó dájú ọ̀run ó yẹ máa mẹ́jẹ̀. kí ló lẹ́ni nígbó. kábíyèsí o olúwa ni ìlú mẹ́kọ̀ọ́ yẹ àwọn àlejò lóore. wọ́n láwọn fẹ́ rí yín ni mo ṣe mú wọn wọlé wá láti bo àti pé kí ni wọ́n bá wa. Ah, wọ́n láwọn fẹ́ rí yín ni. Ah, ẹ wo ẹgbà mi ọmọ mi ni abọ́láde ló jẹ́ ọmọ yẹn adéwálé ló fún lóyún adéwálé ló fún lóyún wọn dé ní bàbá dé bíbá ìmú omi kan ọmọ mi ò lè bímọ ẹ ṣàánú mi. Ah, abọ́láde. ọ̀tún olúwa mi adéwálé náà lẹ́nu adéwálé. kábíyèsí kábíyèsí o kábíyèsí o kájú pẹ́rẹ́ kí bàtọ̀ pẹ́lẹ́sẹ̀ o kábíyèsí ọmọdé yìí ajá tètè dúró ẹ má jà àgbòrò bí ẹni gbàgbọ́ ọtí ọmọdé ìṣẹ́jú díẹ̀ lóní ẹja ètè mú wọlé ká lọ fún lómi mu. ọ̀tún olúwa mi. kò sí. kábíyèsí. ìyálòde. kábíyèsí olúwa mi. wọ́n sọ pé nǹkan tó bá yá kan kì í pẹ́ mọ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bóyá òótọ́ wà ní bóyá rọ́ ni bá mi mú arábìnrin wọlé ẹ ṣé o ẹ jọ jẹ́ pẹ̀lú mú o ó yá ẹ yà wá pẹ̀lẹ́ o ẹ wọ̀ lọ́wọ́ àìrọ́ra o ẹ pẹ̀lẹ́ ẹ ṣé o pẹ̀lẹ́ ìyá mi sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ pẹ̀lẹ́ sọ̀rọ̀ wẹ́rẹ́ ní obì wẹ́rẹ́ ní obì wẹ́rẹ́ ní obì olúwa nípa kàgífì bóun gan ló ṣe jẹ́ ẹ dákun. ẹ dákun ọtún ẹ wálé ọ̀hún wá kan. Ah, ẹ dúró ẹni tẹ́ ń wí tẹ́ ń sọ̀rọ̀ pa rẹ̀ kí ni tá a fẹ́ fi dààmú pé ọmọ ìlú yìí gan. kábíyèsí o kábíyèsí èmi ní àwòrán rẹ lọ́wọ́. o ní kí ni lọ́wọ́. àwòrán ẹ. àwòrán ẹ. bẹ́ẹ̀ ni kábíyèsí o mọ mọ ẹmí mọ fi yọ sí ah, ẹ ń eh, ṣe ọmọ ilẹ̀ ọ̀tún <coughs> olúwa ni ẹ mọ̀ rí wá ah, lè ah. mi rè olúwa ni àrìmọ yín rè sọ̀ǹgbà olúwa ni nǹkan ti ṣẹlẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ ìwọ Ah. wà ètùtù tá a ṣe òun ló lù ọ láti fi Ah. láti fi bọ fún yàrá fi bọ ah! kábíyèsí olúwa mi olúwa mi olúwa mi olúwa mi yíyẹ tó máa náà mọ o mọ wálé mi ni. mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ nígbà táwọn ọmọ rẹ ti mú wá èmi ò mọ̀ ah, nǹkan ṣe o àkọ́ṣe òwò fún ọ̀rẹ́ mi. ẹ fi lè ah! dé ah! láyọ̀ pẹ̀lẹ́ wẹ́rẹ́ báyìí ara ò ní ni ẹ má fi ẹnu ẹ pèpèkúpè sí ẹ lára ara ò ní ni ẹ ẹ wà ń tà wọn lè wọ bíi èmi gan tí mo wà ń bì báyìí torí mo jọ́ mo nílùú ni wọn ò lè wọ bí. pẹ̀lẹ́ ọkọ mi ta ah, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yeye ẹ ah, káàbọ̀ ẹ kú àjò wa àbíyè lóbi pẹ̀lẹ́ ó ní ìkòkò gìrìwò rẹ hmm? bí ewé ti ń jábọ́ lára igi tí kì í nigi lára hmm. àbíyè lóbi láṣẹ ìdùnnú wẹ́rẹ́ ni tiẹ̀ ní ìṣàṣe tiẹ̀. Ah, wálé. Ló ṣẹlẹ̀, báyìí tó yẹn ṣe báyìí náà ilẹ̀ ti ṣù ṣòfẹ́ lọ lé mọ́ ni. listen. adéwálé mm? i don't want you to go home this night i just want to spend night with you. Hmm. bọ́láńlé bẹ̀rẹ̀ o <laughs> bọ́láńlé ti bẹ̀rẹ̀ o you wanna spend night with me right? mo tún bóyá eré ta ṣe ń bẹ̀rẹ̀ ó yẹ kó ti tún ẹ̀ náà ó yẹ kó ti wà okay náà. i'm not okay i'm not ah. okay yeah. Oh, I should be at work. àbíyè ní títí ẹ wà á bí lábíyè mi ò ṣàṣe tì í pẹ̀lú. yeye hmm? bó o ráàyè hmm. ṣé yóò ṣàbí. nìṣó ta nìṣó ta hmm. yóò bí nìṣó nìṣó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ọkọ mi wà á bíyè pẹ̀lẹ́ rọra àbò bí ewé ti ń jẹ́ bọ́lá rẹ̀ mi ìṣàṣe ti rí o. ó yá máa bíi. yẹyẹ kí ló dé tẹ̀ fà mí kí ló dé tẹ̀ fà mí kúrò lọ́dọ̀ ìyá tó lọ mọ. máa fà yín kúrò kí ló dé ṣe kò sí ọmọ tẹ́ gbé wá ó ti bímọ. Ah, nǹkan ayọ̀ ni ọlọ́run ṣe ó yá ẹ̀jẹ̀ alọ́ka lọ sọ fún ìyá tó lọ ọmọ pọ̀mọ́ ẹ ti bímọ. kódà ah. akọlò gidan bí. Ah, elédùnmarè ò mà ṣe o akọlò tún bí. kí ló dé ọmọ ló wà ìyá ọmọ ti yẹ eh? ọmọ wà eh? ìyá ò sí. ẹkún ò ní jẹ́ títí ẹ arábìnrin sórí ọmọ tí mo gbé fún ẹ yìí mo fẹ́ kó bá mi tọ́jú ẹ dáadáa nítorí pé òun ló ń padà bọ̀ wá jọba àlùwà yìí Adébóyè lórúkọ tí mo sọ Ọlọ́run á fún ò ní ṣubú dànù ò ní rí wàhálà o lágbára ti ọlọ́run wàá dẹ̀ jèrè ọmọdé yìí. àbí kábíyèsí. má sunkún mọ́ má sunkún. Ah, abọ́lálé abọ́lálé ò bá mi sọ báyìí ò bá mi sọ báyìí abúlé lè. mọ́mí pẹ̀lú àwọn nǹkan tẹ sọ fún mi nísìnyí tó bá yé mi èmi ni adébóyè tí wọ́n gbélé yín lọ́wọ́ níjọ́ kìnìún àná. bẹ́ẹ̀ni ìwọ ni kábíyèsí bàbá tó bí ẹ gbélé mi lọ́wọ́ wípé gbogbo ìgbà tó o bá dàgbà tóun bá papòdà ìwọ ni kò wà lórí àlééfà o ìdí nìyí tó fi ráwọn olóyè nígbà tí bàbá bàbá ẹ̀ ti gbéṣẹ̀ ìwọ lọ bá kàn án. ẹ ṣe gan mo lè appreciate yín mo dẹ́gbàládùn àpò ìṣọ́ máa dín fún yín jẹ́. ọmọ Àjàǹkórò. My good people of Lagos, listen. I run to liberate Lagos from extreme godfatherism and nepotism of one man, his family, and cronies. To unlock and deploy the vast Commonwealth of Lagos for the benefits of all the long-suffering Lagosians and not just for the few well-connected. Vote Labour Party, vote LP. I'm Buddy Bros Bible and I'm Labour Party candidate for Governor of Lagos State.